وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد ليتي أتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم àwọn pẹ̀lú àwọn pé látàṣà láti náà kó bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù lẹ́yìn náà ta ayé lọ́run ta ṣàtàlátù ta nábì ta kí àwọn sàábé tàbí àwọn ẹni ọlọ́run mo kí gbogbo ìkàlẹ̀ lápapọ̀ pàtàkì jùlọ àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbàlagbà níjòkó wa yìí ọlọ́mọsàbá wa sẹ́yìn ẹ̀sùn lórí gbogbo jama orí òkúta central north ní kòròdú yìí mo kí gbogbo wa pẹ̀lú ọkọ̀ àwọn bàbá wa ti máa ń kọ́lọ́mọ́sí àṣàlékún dáadáa fún wa dáadáa lábá yín lórí ẹ̀yìn tí ìtọ́lọ́ dákọ̀ mọ́ gbà kú lọ́wọ́ ní wọn gbogbo ìtọ́lọ̀ ní ẹ ti máa ṣe tí wọ́n ń yọ ọlọ́run ọba ní ọlọ́run bí wọ́n mọ̀ pọ̀ ní òṣèlú àwọn yìí èèyàn lè ṣe kí kó rìn kó yó máa ní kò sẹ́ni tá a rẹ̀ tá a ìmí gbogbo tó wá kù díẹ̀ dẹ̀ díẹ̀ lọ́rọ̀ yìí bàbá wa ọlọ́mọṣà bá a mójútó náà bá a ti wá tọrọ fún yìí ọlọ́mọṣà tó rí bẹ́ẹ̀ fáwọn náà èyí tá wá rí fáwọn bàbá wa kó wá bá ń bá gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn àlùfáà wa ń kalẹ̀ lápá abí ní àti lápá abí náà ọjọ́ tó lọ ní ohun gbogbo wa lóye ká máa dákọ ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan àmọ́ gbogbo àsìkò lọ́sọ̀ bàbá ní abẹ̀rẹ̀ ní ohun yóò wá di pé wá àti la ní wá sí àwọn àgbàlagbà ní ní kí àmọ́ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ sábà wa kí ni dúpọ̀ àti kìlú rẹ̀. mo wá níta àwọn bàbá wa kí gbogbo jọ̀mọ́ lápapọ̀ láwọn bàbá wa àti gbogbo àwọn ìyá wa náà ọlọ́mọṣẹ́ àti àlékún dáadáa fún wọn. àkọ́lé tí wọ́n ní ká gbéyẹ̀wò níjòkó yìí ó tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ṣíṣẹ́ lọ́run kí là ń pè bẹ́ẹ̀ kí là ń pè bẹ́ẹ̀ kí ni máa ń bí kí sì ni kọ́nsíkwẹ́ǹsì pé èèyàn ń ṣe lọ́run kí wá lọ́nà àbáyọ tààbí ń ṣe lọ́run ó dàbí pé mo capture ogun tí abẹ́kọ̀rọ̀ náà lọ ní lórí tó àmọ́ wa sọ́mọ náà rí ohun ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tàbí jẹ́rọ̀rọ̀ fẹ́nú àbá àti bá ṣe wà sí ìpọ̀ kan ṣàgbákò mẹ́ káwọn èèyàn tán bá tó wá gbà lọ́wọ́ rẹ̀ náà àwọn ló dáná o àmọ́ òun tó wá dáná látara ọ̀ràn tí wọ́n torí gbogbo ẹni tó bá tẹ̀lé lórí ìfẹ́nú náà ni ó máa ní kọmíṣọ̀ orí ìbú lára wọn táwọn tó bá tó wá gbọ́ fẹ́nú lẹ́nu rẹ̀ táwọn náà bá tún wọ́n bá spread ìfẹ́nu rẹ̀ káàkiri táyé wá gbà lọ́wọ́ rẹ̀ ìsàpapọ̀ wájú ọlọ́run olúwa o ètí bá ń tẹ̀fẹ̀ inú ọjà sọ́nù kó ilé yìí gbogbo dábàá sọ́nù yìí olúwa mẹ́ta tó ṣe déédéé kọ́ọ̀lá lọ́ọ̀ kọ́ọ̀lá lọ́sọ́ọ̀lù kọ́ọ̀lá sọ̀hárà. àrídìkì ni ká sọ̀rọ̀ ó yé èèyàn àrídìkì ni olúwa o àrídìkì ń pọ́tà fún wa jòkó yìí. kí wọ́n sì bá wa sọ̀rọ̀ ká gbọ́rọ̀ náà lágbọ́yé aláya àrídìkì lòun náà sọ̀rọ̀ so àríjì kí ká sọ yé àríjì kí ká gbọ́ yé olúwàbátà fún wọn tó fún yìí aláàkùn àmàjẹrí kí ní jẹ́sẹ̀ máa yíya màásíyà àwọn máa ṣàkíkọ̀tún màásíyà ẹsẹ̀ kí ní jẹ́bẹ̀ pàtó gan-an ẹni tí ń jẹ́ pàtó ẹsẹ̀ ní mukhalafatu amrillah mukhalafatu amrillah wantihaku hurumatillah ẹ̀ṣẹ̀ ó ní kólúwa ó pàṣẹ nǹkan kan ẹ máa ṣe báyìí tẹ́rù ọlọ́run kan nígbàtí náà ti ń jẹ́rù ọlọ́run kọ́mà náàbí adámà kan lèmi àti ìjọba náàbí adámà ó wá sọ fọ́lọ̀ pé mo gbọ́pọ̀ sóòrò àmáàsì ní tẹ̀lé tọ́sọ mo gbọ́pọ̀ wí o àmẹ́mi ò ní gbélé ayé ti nígbàbẹ̀ ìwọ́ wí tí ẹ ní ọmọkọ́sápò rẹ èmi ìtẹ́mi ó ti rí alàmọ̀sá alàmọ̀sá àkíyà Sheikh Abu Abdurrahman àwọn sábà àwọn táwọn akọ wa ní ìyàní aṣáájú wọn dé àwọn bàbá ó kò ó fáyìn lọ wọn kábà ṣe tán abẹ́ àti sọ wọn àwọn àwọn sọ wọn. ṣùgbọ́n wọn pàṣẹ ara ní ọlọ́wọ́ sọ ti ẹnu èmi ò lọ́bẹ̀ tó ń pè lẹ́sẹ̀ yìí. ẹ máa ṣe mo gbọ́pọ́ náà ní àti o àmì mi ò ṣe é ẹ̀ṣẹ̀ ní ohun ẹ má ṣe é ẹmú pọ́pọ́lọ̀ ni a má ṣe é àmìmì ó sì ní kódà ọ lè ní ìdí kan tí wọ́n lè rò pé justify kò ṣe é àmọ́sọ̀ ọ̀dá ti ṣe náà òṣìṣẹ́ náà wọ́n lọ sùpàánù ìwọ̀ta hádì yìí ìyá ìbá àṣùwà tó ń pè lẹ́sẹ̀ rẹ̀ gbogbo máa ṣe máa ṣe máa ṣe tọ́lọ́ pàṣẹ kí wọ́n wá tó ń du pé èmi ò ṣeun àbí èyí ṣe léyìí èyí ṣe léyìí máa ṣe ọlọ́run tó ọba ṣe ọ̀tẹ̀lé nu máa ṣe tó ọba ṣe ìgbẹ̀lọ́ ti jẹ́ gbogbo má ṣe má ṣe má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tó lọ ńlá alẹ́ kí wọ́n máa ní èmi náà gbọ́ àṣì kó kí alùpùpù rà nìkan ní àwọn ti gbà máa ń bẹ́ẹ̀ lórí ṣèbí nínú ọ̀rọ̀ adákan ọjà aṣọ ní wíwájú rẹ̀ nǹkan pè ní sẹ́ẹ̀lì nǹkan pè ní ẹ̀sẹ̀ náà tó bàbá wa gbàgbọ́ wípé nǹkan pè lẹ́sẹ̀ yìí ẹsẹ̀ wa máa ń ní nǹkan máa ń tẹ̀ ìyẹn jáde wò má ṣe má ṣe ọlọ́run níjọ́ tí a bá ní mo gbọ́ èmi ò sì ṣe é olúwa rẹ̀ ó lè fi pé ìran ẹ̀ṣẹ̀ kan ò ní wáyé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ dàbí omi ni o àwọn bàbá àgbàlagbà wọ́n ní omi ò lè balẹ̀ bó bá ní kíni ó mọ́ lórí pa wọn èèyàn oníṣẹ́ lọ́hún kó mọ́ fèsì kan sí kan rẹ̀ máa máa káánà bó bá ti lè wo kékeré mọ́ kódà ẹ̀ṣẹ̀ tó ti déyàn ti ráàbò ọlọ́run ojú àpá àìṣẹ́lọ́n àtójú àpá àṣẹ́lọ́n àbí àṣẹ́lọ́n ó ti wá foríjì wá ó wá lóòun foríjì wá àti àti ẹ̀wù lẹ̀ jẹ́ débi tí ó ṣẹ̀ṣẹ̀ máa foríjì wá méjèèjì ipò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wájú ọlọ́run ìkan dájú kan lọ ẹni ó kàn sórí ibú parí olùlẹ́ni tó ṣe ẹ̀jẹ̀ òwárà foríjì sẹ́ńtẹ́ pẹ̀lú mẹ́ta ló wà ìpele kan àjẹ́ èyí ò ṣe jù náà nìṣó níwájú ọlọ́run ọ̀tọ̀ láyé irú ẹni mẹ́rin ipò kejì ìṣe jùlọ o àmójúbá ọlọ́run sì foríjì ọlọ́run ní pò tó ọ̀rọ̀ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti jáwálẹ̀ àmà àti foríjì ọ̀ ipò kẹta wá ní pé ó ṣe jùlá èyí sì ń ṣe èyí tó wá ń ṣe lọ ìwà tó bá tó kọjá tó wáyé ọlọ́run eléyìí mi ń bẹ dáadáa lọ sí à tó bá wọ ọlọ́run yóò ṣe yá tó bá sì wọ ọlọ́run aláyò tó lè borí kò sí mẹ́sẹ̀ náà tó lè wọ́n tó tó torí pé tó ń fún wa ní pé inna Allaha yaghfiru dhunuba jami'an olóhùn ọdún gbogbo ẹ̀ṣẹ̀ ló ń dáyé fún ẹsẹ̀ lọ. àkíkọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun. àwọn amíkà líǹkì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ papọ̀ mọ́gbèsè ayé ànábì wa ádámù alayhi salatu wa salam. a àpòjúwe láti wèrè tá a fẹ́ líǹkì ẹ̀rọ yìí. gbogbo ibi tọ́rọ̀ dáàbá ṣàlàyé dé àwọn tó ń mú tọ́pìkì yọ lọ́wọ́ sọ ilé sọ lórí òun ìgbésí ayé ànábì Ádámù àti bó ti rìn àti bá ti dá ó tó láti ní dìskọ́sì kí ní jẹ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀lẹ́sẹ̀ ìlú lárí rẹ̀ kí ní máa ń tààrọ́ tábà lórí ẹ̀sẹ̀ kí ní máa ń tẹ̀yìn ẹ̀sẹ̀ jáde yóò jáde rẹ̀ agbápọ̀wọ́ tilẹ̀ yẹn máa ń ṣe déyàn bá sọ lọ́nà pé mo tì ọ́ ní kí lọ́ọ́ ṣe òkú ẹ̀ náà ní jáde rẹ̀ olùwàdàkùnmọ́jà wò ibú ẹja wa gbé lọ́nà méjì báyìí àádọ́lù suratul Baqara iye òní Quran chapter two àwọn tá a bá dálù Quran nìkan gbé dání ìjókòó wa lẹ́nu ìpò níjọba àti tafsiru kò sì níjọba láti tún jẹ àìsàlàyé wa àti tẹ́lẹ̀ wa sí ẹ̀tọ́ ní méjèèjì ó wọnú ara wọn. Quran chapter two àyà ọgbọ̀n suratul Baqara àyà tó sàlàfún. حرام الله سبحانه وتعالى أفل صوت لأن النبي آدم هو قدوة صوتي أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ويسفك الدماء ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا فسجدوا إلا إبليس فأبى واستكبر وكان من الكافرين. gbogbo ayé àtàfà ń ké bọ̀ látàárọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ń júwe bóun ti dá ìdájọ́ Adam alayhi ọlọ́run ní fúnra ara wa wà ìbùkú náà lẹ́nu màdá ìtàsí ìnì ìjà èlò ìfèlú àbùkù kọ̀rí ibà. wà ìbùkú ara wa mọ̀ká ní màdá ìtàsí ìnì ìjà èlò ìfèlú àbùkù kọ̀rí ibà. ó ní wọ́n ìlú kan lọ́rọ̀ bò ó nígbà níbi nígbà ìmí ọlọ́run ọba rẹ fúnra ara mi tí mo pa ọmọ aláìka báyìí. ọlọ́run nígbà ó wá kí ọ̀rọ̀ náà sí wọn pé ẹ̀yin ẹ̀ gbọ́ kí lẹ ní sí nǹkan yìí inni ja'ilun fil ardi khalifa. inni ja'ilun fil ardi khalifa. mo fẹ́ sẹ́ni kan sórí ilẹ̀ o àwọn ẹ̀dá kan la dábẹ̀ lánàá àṣìṣe nígbà àṣìṣe wọn mo wá fẹ́ dá ẹnu mi ìgbẹ́kùn máa rú rẹ̀ kó jẹ́ni tí ó rò lébi àwọn tí

ọ̀fẹ́ fẹni tí ó tún máa ń ṣèbàjẹ́ bẹ̀ẹ̀bẹ̀. lẹ́yìn ìbàjẹ́ wọ́n mọ̀ tó máa tẹ̀jẹ̀ ara wọn lẹ̀. táwọn tó ọbẹ̀ kó bẹ̀rù àwọn afúnṣẹ́ sílùú kan wọ́n mọ̀ bẹ̀ wọ́n láwọn ẹ̀dá kan ti kọ́kọ́ wá àlùjínú náà ń pè wọ́n ó yàtọ̀ táwọn àlùjánú rí o wọ́n láwọn ẹ̀dá òun bí wọ́n ṣe lólé ayé ń jọ náà ìbàjẹ́ ẹ̀ṣẹ̀ ìkẹ̀jẹ̀ sílẹ̀ òní wọ́n ìlú fún làwọn màláìkà tó wá ń sọ pé ìyọ̀ lóhun ọkùn bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ máa ń yóò fi síndù sí ya àwọn tí wọ́n máa ṣèbàjẹ́ tí wọ́n máa para wọn àwọn màláìkà bá polówó ara wọn tí bọ́ ibá wà rèé àwọn yìí ọ ni àwọn fún ọmọ ìwánu kọ́ tí sùlákà ń bí ọ tóbi ni

Ọlọ́run lẹ́mi mo mọ jẹ́ ìmọ̀ ẹlápìnrin àti ń gbàtọ́ lọ dáwà lè inú àwa náà dúró àbínú wọn òtò. Ó dá báyìí àbí ò dá. Ọlọ́run lẹ́mi mo mọ jẹ́ ìmọ̀ ẹ̀fọ̀ mímọ̀ ẹ̀fọ̀ mímọ̀ ẹ̀dẹ́yìn fọ̀ mímọ̀ ni. Bí mo ti dẹ́yìn ni kẹ́yìn ó mọ́ fọ̀ mímọ̀. Kẹ́yìn ó jẹ́ tí ó kàn máa fọ̀ mímọ̀ nìkan mo ti dẹ́yìn lòun ó kọ́ sí mi ọlọ́run ọba jẹ́ kan bẹ tó bá ti pẹ́ yìí nìkan mo dá ẹ̀ níjú ó kọ́ ní ẹ̀yí jẹ́ rí ṣẹ̀gbókọ́ lọ́wọ́ bàbá ń bẹ lájíkìkà àwọn màláìkà ní kò ní jẹ́ lára màláìkà ọlọ́run kọ́ kọ́ ní jẹ́ àwọn ọmọ àtàbí adámọ̀ ní oṣù wáyé ìjẹ́ ẹ̀sọ́ pọ́ máa ń ṣe ohun èrò náà ní ẹni wọn ṣe bẹ́ẹ̀ ìní àálẹ́mú máa là tà àlẹ́mú yìí lẹ́gbẹ̀ẹ́ pé àdúrà kan bẹ lórí tó fi ìta ìsìn kò ní gbà àdúrà kan ní kò ní gbà kí a máa ní ah, ọlọ́dà kò mọ́ jà sí ọ ní gbogbo tó jẹ́ gbà tó ọba lọ́wọ́ fẹ́ ìṣẹ́ gọ̀fúrù tó pera rẹ̀ bóòdó ti mọ́ wá ṣe àwọn aláìkà tó sì dáre láyà àṣúnà wà máa wọ́yẹ́ pàálú náà mọ́ tọ́ bá ti máa ṣe lọ́run níbi àṣẹ tẹ́ǹtẹ̀ láṣẹ tó sì pa wọn bóò ní wọ́n ti jẹ́jẹ́ bọ́ọ̀ bá wá ṣe lọ́run bóò ní gọ̀fúrù tó lọ́ قال إني أعلم ما لا تعلمون قال إني أعلم ala لا تعلمون إبدأ ọba níbi mo ti ọmọ bá ń ṣe ìlérí tẹ́ kóra yín pé ẹ̀ ní máa ṣe èmi ọlọ́run ọba mọ́ ọlọ́ni tẹ́mi ló ní ìwà gbogbo ipò ipò ipò ní bóun bí kí máa fúrú rahimu ara mi bò lẹ́tí fẹ́jẹ́ lò ẹ̀yẹ kú olẹ́ ó ní bá wá kú ẹ̀yìn kú olẹ́ tán èyí wà á kó àwọn ẹ̀dá ní ìwà àwọn yìí wọ́n mọ̀ wá sẹ̀mí má bá wá sẹ̀mí èyí tọrọ àforíjì èmi ló wà wọ́n ìwà jẹ́wọ́ bí mo ti jẹ́ kọ́ọ̀lá ilẹ̀ àlàmù ẹ kankan mọ̀ èmi tí mo fẹ́ dá wọn mo mọ bí mo tí mo ti fẹ́ dá wọn lóòótọ́ ẹ̀ pọ̀ mi lóòótọ́ ẹ̀ ti ń gbé mi ga lóòótọ́ èmi náà lẹ́ ń tẹ̀lé olúwa nígbò wá rí bẹ́ẹ̀ wá dá tán wà á lámà ádámà àtìmá àtúndà á. wà á lámà ádámà àtìmá àkúndà á fún màá rọ́hùn àlàyé màlá.

eléyìí tébù ní jẹ́ wòyí àga ní jẹ́ lẹ́sẹ̀ wá bàtà ní jẹ́ eléyìí ago ní jẹ́ èyí máìkì ní jẹ́ èyí fóònù ní jẹ́ ìkan íńtánẹ́ẹ̀tì ní jẹ́ ìkan kìnnìkan ní ọlọ́la wa kọ́ ádámù gbogbo nǹkan ìgbà wa kọ́ wa ṣe lè ọlọ́run wá nípa ó yá àwọn nǹkan òwúrẹ̀ yá kí là ń pè

قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا أبي الله مما رأوا لا علم لنا إلا ما علمتنا أولا تسمى يوفا في موارد لنا لما إنك أنت

nígbà ń kàá ilé ní jẹ́ báyìí ilé ní jẹ́ báyìí ilé ní jẹ́ báyìí ilé ní jẹ́ báyìí tẹ́ǹtì lélẹ́ agbo lélẹ́ bàtà lélẹ́ sánmà lélẹ́ ilé lélẹ́ ṣọ́ọ̀bù lélẹ́ mọ́tò lélẹ́ ọ̀kadà lélẹ́ ìgbà dámọ̀ ka gbogbo ẹ̀ lójú kan olúwa wá sọ pé Àlàáfíà Ọlọ́run ní ṣe ajú wá rí báyìí ní ti pé mi mú mọ kọ̀ọ̀kọ́ tí ń bẹ̀rù sọ́mà àti tí ń bẹ̀rù rẹ̀ ẹja fún un tí ìbáṣe tí bọ́lọ̀ ti jẹjẹ kó rí. Ta ló kọ́ Ádámọ̀ ní tó mọ́? Ṣé bá àdíkan mẹ́ tó yẹ ká Ádámọ̀ dé? Gbọ́dọ̀ ṣe bá àrí ìgbáwà akànfẹ́ mọ̀ mọ̀ di ọmọ ya mi tí wọn náà bá bá rẹ bí kíní kan pé kíní kan lọ wá ṣe ni kíní kan fi wá jẹ achievement wọn ọlọ́run kan fẹ́ jẹ́ kọ́ ṣe kíní òun achievement olúwa náà ló parí ẹ̀ fún ọ. ọlọ́run ẹ máa mọ̀ jẹ́ ádámọ̀ ga lórí màláfíkà àmọ́ kó kàn mọ́ fà wá lásán tó máa di pé kò láti kò ní wa bó ti jọ̀gá wa ọlọ́run yóò yé yín lórí wá gbé gbọ̀nà tí ó yé wọn níbi àwọn àlọ́ yìí. tó ń bọ̀ wá dámọ̀ wá rí báyìí ṣe mọ̀ pé ó ti mọ̀ jù wọ́n lọ àbí ó mọ̀ jù wọ́n lọ ó ti jọ̀gá wọn àbí ó jọ̀gá wọn olúwawa ni wà édú kó ná. wà édú kó ná lè màlá nípa ti jòló ni àdámà pàtàkì ìlà فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ibi tí ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù. nǹkan pè lẹ́sẹ̀ ibi ó ti jáde ní. olúwa nígbà tá a wá sọ fáwọn màláìka pé ó sújù dúró àádámà. gbogbo yẹn máa forí balẹ̀ bá dámà. فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ṣe máa pé nígbà tá a fẹ́ mú definition ẹ̀ṣẹ̀ wá lẹ́ẹ̀kan ìdàkùn ṣe jọmọ́ rántí tí mo pin tán pè lẹ́sẹ̀ kí la pè lẹ́sẹ̀ jọmọ́ ah, kí la pè lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan mọ̀kọ́lá bá tó amúrèdà lárúbá rẹ̀ wí kí yóò bá rẹ̀ yíyapa àti ọlọ́run àti ọlọ́run ti dé báyìí àbí òde ó dé báyìí àbí òde olúwa ní ó sùdúú lè ádámà gbogbo yíó yẹ máa borí bàdẹ̀ bá ádámà tó ìlà ilẹ̀ ní fàábà wà sákùnbáwọ̀ wà kí adámìlá ìta ọlá ní báwọn yíò ti gbọ́ báyìí pàtàjà lú kálukú náà ti borí bàdẹ̀ wọ́n sì borí balẹ̀ wọ́n sì borí balẹ̀ wọ́n sì borí balẹ̀ ìlà gbogbo kálukú bẹ lórí borí balẹ̀ báyìí kálukú bẹ lórí borí balẹ̀ bára àbá ìbìlísù nìkan ní bá ń bẹ lórí ìdúró olúwa ní àbá oyà ìkànlẹ̀ wá tẹ̀kẹ̀tàrọ̀ ó wá tún jọ rẹ̀ lójú pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá sí ohun ìtúsọ́ ìkèfèrí náà ẹ wá já padà sí Suratul ìtẹ̀síwájú kan o àyà ẹlẹ́ẹ̀kejìlá níbẹ̀ láti wá gbé sẹ́wọ̀n pé ó ti kílíà ti pé kálukú ló forí kalẹ̀ àbíká kàlẹ́lù wá látọ̀dọ̀ ọlọ́ fi ṣe ìdánigba tí ó forí Ọlọ́dí ẹ̀ṣẹ̀ dání a ní ọmọ oníkẹlẹ̀. Gbogbo ayé wá mọ̀ oníkẹlẹ̀ àfiwọ́ nìkan kí ló kọ̀ fún ẹ̀yìn ní dùn ọ ní àbọ́rùn ní rú ọ́. Àbágbárí ní ń ta ní ògbọ́dọ̀ kanlẹ̀. Kí ló sí ọ gan-an? Ìṣẹ́ àmárùtúkà, ìwọ náà tọ́lọ̀ ni a mọ́ ma ẹ̀yìn máa ń tọ̀ ẹ̀yìn ọlọ́dọ̀ abẹ́rù kìíní lọ́wọ́ rẹ̀ o. ìjọ ni ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ kí lọ rí lọ́bẹ̀ tọ́ bí wọ́wọ́ ọrùn tó rẹ̀ wájú ọlọ́run. ọlọ́run. kírun irú ní wá pé ìwọ wá bẹ́ di ọjà rẹ ọlọ́bọ̀ wá pé ìlọ́wọ́ ti ẹ̀nà bí jíjí ti sáà nìyí hmm. ní pé máa mẹ́ náà àkà àlà tàbùdà ìd àmọ́tò ẹmọ̀ rẹ̀ tí dáni onábà rújọ onámọ̀ bèbí ó ní ìrẹ̀ ọlọ́run bí mo ti rẹjú ìbọ̀ bá bí mo ti rẹjú mi kalẹ̀ lọ rí dáre ana kọ́rírú ebi ẹjẹ́ bẹ̀rẹ̀ gbogbo nǹkan mọ́ jùlọ ọwá ní kẹ́mi ó mọ́ orí balẹ̀ fún nítorí kínú ni ó mú wá sàlàyé síwájú pé ọlọ́mọ̀ ti wá ní ìbìlì jù bá ìtùwá ń sọ bọ́lọ̀ pé ọlọ́run ọwá ní ìyọ̀mọ̀ ọgbà pépé bí náà lọ ti já mi rẹ̀ ọgbà gbé mi ìjọ ìjọ òkú járe mi láti ibi iná ṣe bẹ́rẹ̀ pọ̀ lásán lọ bí lọ́run tó omi àti ẹ̀pọ̀ kọ́ ló dàpapọ̀ mọ́ra ọdún ọ̀bí járe ẹ̀rù ẹ máa ní ọ̀ ń ṣe lọ́rùn rèé ayọ́ ah, ìmọ̀ ní ah, ìwádìí ìwádìí ìmọ̀ rẹ̀ wo ẹ̀wọ̀n ṣe báyìí ó fẹ́ máa púrùfù ìmọ̀ àmọ́ ibi láti wá rú ìgbà kan gbogbo ẹni tí máa púrùfù ìmọ̀ láti fi da òfin ọlọ́run ọba rú ẹ máa lọ rèé wò dáadáa ìmọ̀ tí ò yẹjú ní ìmọ̀ sọmọ púrùfù ẹ̀wọ̀n ṣe báyìí lákàìsí púrùfù yìí nìsín lákàìsí ò yẹjú ni o torí tó bá yẹjú kò ní púrùfù rẹ̀ a ní ọ̀rọ̀ àwọn yóò máa dìde dání olónímọ̀já màláíkà lọ nípo a màláíkà nímọ̀ jùlọ làwọn òde máa ronú báyìí àìlẹ́kọ̀ọ́ ti ẹ̀ náà ni ó jó máa ronú báyìí ẹ dákun ibi èèyàn ní àmì ẹ̀kọ́ irú bínú wọn lóore jùlọ àwọn alọ́dé mi láti bí lọ́dá mi láti bí ẹlọ́fọ̀ ẹjá gbé náà kalẹ̀ garawa ẹjá bu omi ẹrọ̀fọ̀ kalẹ̀ garawa ẹjá ta méjèèjì sórí ara wọn ta ní ó sàgbákun náà méjèèjì tára àmì rí ta ló jùlọ ọlọ́nà àwọn méjèèjì àá ah, ah, ìdáni wá ní òun lòun lóore tí ẹ̀dá kò sí ó wá ní màmá báwọn ó lóye mọ́ báwọn àmọ́jọ́ náà ìmọ̀ ló ń fẹ́ proof gbogbo owó náà tó ń ṣe ìgbéraga tó fi ọlọ́run tán ní ọmọ sí máa tán púrùbù kìíní kan táyẹ̀ sí wá sọ pé kìíní kan nínú kìíní kan bí ẹ bá lọ kìíní kan nínú ìràwọ̀ kìíní kan wá pọ̀ sínú òṣùpá ọ̀ ikú rà nígbà tó ń wù gbogbo àlàyé náà ń jẹun àní sọ́nà ò ti pàṣẹ báyìí ná kọ́kọ́ mọ̀ bá láyé rẹ kò sọ́nà mẹ́ kò sí bàlàyé òun bá ti wà convincing tó torí pé ní ti gbogbo àlàyé títí ìta ní òun bá ṣe ìjọlúwa pàṣẹ olóyẹ kọ́kọ́ ju wọ́lẹ̀ fún tí ti wọ́lẹ̀ gan wà mẹ́rin ìdírílù mẹ́mẹ́ òun nìkan rẹ̀ àwọn ìdókù mẹ́mẹ́ wọ́n borí kan rẹ̀ kálukú wọn bá ti tó wọ́n ti kàkà tó wọ́n borí kan rẹ̀ pé olúwa wa tó jọ làwa méjì ìdílé ń pàṣẹ wọ́n wá ń dúró bọ́lọ̀ ń sọ bọ́lọ̀ ń pé ọ́n ti ní kébì ó máa forí fún ibi ẹ̀sẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ni. kẹwàá gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ náà láyé bí ti wá mọ́ bẹ̀rẹ̀ náà àmọ́ òpin ẹ̀sẹ̀ onídọ́ tí bá bá gbàdé. òpin rẹ̀ sọ̀bọ́ náà pé wọ́n mú yí ẹ̀hán ọlọ́mọdé àtòrí bó ọlọ́mọdé àtàgbá bó torí mẹ́ta ṣe dáàlì ṣe consequence bẹ́ẹ̀ rẹ́tẹ̀lẹ́tẹ̀ bó ti

nínú àwọn àdánwò tí mo ń bá ẹ lẹ́sẹ̀ ìpàdé lẹ́sẹ̀ máa ń tẹ̀lé àbùkù bọ́ọ̀mù tí bá mu tí tó bá yó tán kí ní gbẹ̀yìn ẹ̀ jáde àbùkù ní kàn mọ́ bẹ́ẹ̀ kódà yóò kábùkù gbà lé ìdí síje tí kọ́tà lẹ́yìn máa lọ níyọ́ yóò kábùkù báyìí yóò ti máa ta mọ́lẹ́gbẹ̀ rẹ̀ wọ́n tó akọ̀lú náà akọ̀lú lọ́dún bóníbì náà bá ṣe ìdìná obìnrin àlè rẹ̀ tí bá ṣe ìdìná irú ọ̀rọ̀ wo ni wọ́n mọ̀ sọ wọn ọ̀rọ̀ àbùkù ní wọ́n ní ìbẹ̀rẹ̀ àlè yìí bí ẹ̀yàn bàbá àmì jẹ́yìn ilẹ̀ nǹkan yíò pàlúwò ní àmọ́ bá bá débì kan sí ní ó padà wá sí wọ́n fi ra wọn wé ẹnu ẹsí ó wà búra wọn ẹbá kábítà wà lé ibi ó lágbára dé ìtọ́jọ́ fi ń ṣèbàjẹ́ gan lóṣù àwọn àfibúra wọn wọ́n gbẹ̀rẹ̀ lọ gbogbo kí ní abẹ́ tí ò ju bí ìdáná lọ ní tí fi ń sorí burúkú lánàá ẹgbẹ̀yìn ẹ̀ náà nù àbùkù ní ọlọ́run ní rẹ̀ ṣètáni ó yá mọ̀ jáde ń bẹ̀ lẹ́tẹ̀ ní ìgbà kàmínà sọ̀rìlì ìgbà kàmínà sọ̀rìlì ìgbówá ní kọ́nà ti bínú tán bẹ́ẹ̀ ó náà bá tún wá rò pé tó ó ṣàgbábò yóò wà ní jẹ́ nìkan ìyá tí wá tẹ́bi ara ọ̀rọ̀ tán ni a lára ọ̀rọ̀ tọ́lẹ́ agbéyẹ̀wò ni pé ọ̀nà gbọ́dọ̀ ní ṣètáàmì tí máa ń ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ tí bí máa ń ṣe ẹ̀ṣẹ̀ yóò sì ṣe lẹ́ṣọ̀ọ́ débi pé ẹ̀ṣẹ̀ ó sì máa wù ọ́ sẹ̀ àkóyọ ah, gbogbo ọjọ́ tó ṣètáàmì máa ń ṣe bẹ́ẹ̀ máa ń ṣàkóso máa ń mú ọ̀nà ọ̀dọ́ fún wa. a lè má kò ká ṣe ọlọ́run ọlọ́dà fún kápò ní ti ti máa bẹ́sẹ̀ ká tó ṣe ọ́ قال فأنظر قال أنظرني إلى يوم يبعثون قال Ṣètáni ní ọlọ́run mo gbọ́, ọdí ni jáde ọ mo jẹ́ ní ẹgbẹ́rẹ́, àmọ́ mo fẹ́ tọrọ kìíní kan. Àmúzírú ní àwọn ọmọ dámọ̀ yí àtàdámọ̀ bá bá wọn tí ó fi ti tó tọ́ pa wọn tó gbé padà, èmi ò fẹ́ tẹ́ni ó kéré bá ti ń pẹ ní ó dá lájẹ́ níṣẹ́ ìbáni bá ti lo amúrùbọ́ náà ìbẹ̀nu ooru mo gbọ́pọ̀ sí ní mo sọ ní wà mọ́jáfò mọ́ pa ní lóbi jíjọ́ gbèdè ọlọ́dún ìdáhùn àdúrà rẹ̀ tó wá sọ pé ọ̀rẹ́ ìrìnàkàmìnà ìgbọ́rọ̀ rẹ̀ wá rí báyìí kọ́lá fábì máa àbúwẹ́ ìjà ní wọ́n. kọ́lá fábì máa àbúwẹ́ ìjà ní ìlàbàlà àkọ̀ọ̀rẹ́ Ó nítọ̀ pẹ̀lú pọ́ tí wá kàgbà kò bá mi yìí, ìdébì ló wà sí mi dé lá àkọ̀ọ̀dá náà làwọn ṣìrọ́ ọ̀tọ̀ kalẹ̀ mọ̀ ìtẹ̀kì. Ojú ọ̀nà tí wọ́n náà tó dúró nílé, èmi náà ń dùgbọ̀ dùn wọn òun ọ máa júwe rẹ̀ fún wọn wọ́n sì máa rí báyìí àmọ́ èmi ó máa darí wọn gbàgbọ́ mi ò kódà. Mọ́ra àfihàn iná mi bá ilé àìdí ni. bá bẹ́ wọlé tọ̀ wọ́n, èyí gbà wájú wọlé. Ìgbẹ̀yìn wọlé tọ̀ wọ́n. Ọwọ́ ọ̀tún wọn ní máa bẹ́ẹ̀ apá sí wọn èmi náà ní gbogbo ọ̀nà nígbà lọ́wọ́ wọn ọlọ́wọ́ gbọ́pọ̀ ti jẹ́kẹ́ ni ó sọríwó agbọ́dẹ̀ ọlọ́wọ́ ọba náà ọ̀ ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa lẹ́lẹ̀ adámọ́ ọgọ́rọ́ wọn náà nílé mọ́ dúpẹ́ fún ọlọ́run ẹ̀dàkùn ya àwátà pọ́lọ́ máa lẹ́lẹ̀ adámọ́ sí láyà ọlọ́run nínú àwọn díẹ̀ tí ó láà ọlọ́mọdá kèmí àti ìkúnnú wọn má ṣẹ́ sí ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ irí burúkú ní mẹ́mẹ́ o ṣèdárì ló ń lámẹ́lẹ̀ yìí ó nílò ọlọ́ọ̀bá wà látẹ́sídù àkùsárọ̀ òun àwọn tó pọ̀ ní wọn ìrọlọ́wọ́ ọba wọn ní bá wọn lẹ́jọ́ mọ̀ dúpẹ́ mọ́ èyí gbà wọn láàyè ìgbà wá ní lọ́wọ́ wọn ìgbẹ̀yìn lọ́wọ́ wọn ìgbọ̀tún lọ́wọ́ wọn àmọ́ ọlọ́run níwọ náà ọ wá gbàgbé ọ̀rọ̀ ní gba òkè òkè làánú èmi ọlọ́run mọ̀ wá sọ̀kalẹ̀ báwọn. lẹ́yìn pé nínú ọ̀nà tá a ní nìsí ó ti gba mẹ́rin mọ́ra lọ́wọ́ ọ̀nà kan pé lórúkú. aṣọ ìbọn gbogbo ọ̀nà ló ti wá gbà gbogbo ọ̀nà tó wá gbà yìí oríṣiríṣi nǹkan ló wá dẹ̀kalẹ̀ ẹ̀bẹ̀ kí ló dẹ̀kalẹ̀ ẹ̀bẹ̀ jọ̀mọ́ oríṣiríṣi nǹkan ló jẹ kalẹ̀ bẹ́ẹ̀ ẹni tó sì kọ́kọ́ jẹ́ fún bàbá wa náà ló kọ́kọ́ jẹ́ ìtúrábù lè mú pé ti bára ti ẹ̀ náà mo ti sórí wú orí rẹ̀ náà mi ti bẹ̀rẹ̀ jẹ́ ọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala sọ pé agbọ́n tó yà lọ ukhruj minha madhuman madhura. Lamani tàbí akàdé ní òmìnira àmìnà àmìnà jahannama minkum ajma'in. تبعك منهن لأملأن جهنم منكم أجمعين Ọlọ́ni wọ́n dá jáde lẹ́ni ibú, jáde lẹ́ni ẹgbẹ̀rẹ̀, jáde lẹ́ni àbùkù. A máa jẹ́ sọ wọ́n ẹni bá tẹ̀lé ọ nínú wọn, a ti wọ́ àtàwọn náà èyí fi yí kún wá nínú jáàdámọ̀ kẹ́kẹ́. Jáàdámọ̀ ó kún kẹ́kẹ́ látara yín, ẹ̀yìn ìfi kò, ẹ̀yìn ìfi tò lórí Jahannam. Ọlọ́dá kọ́ ti wá lọ́mọ Jahannam ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé wà yá ádámù sún àǹtà wà lóòtú kàlìjà nìyí náà. wà yá ádámù sún náà. ọlọ́run rẹ̀ ádámù àtiwọ́ àtìyàwó rẹ̀ ẹ̀yẹ mọ̀ pé wà ní lẹ́nu wọ́n lọ́wọ́. gbogbo tẹ bá wù í jẹ bá rí bẹ̀yẹ mọ̀ jẹun. الله ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أرى ni gbogbo ọba ni a máa jà mẹ́rin méjèèjì ò gbọ́dọ̀ débi yìí o. Ààlá ìlàrà ìlàlá ó lọ ti gba wájú ó gbẹ̀yìn ó gbọ̀ tún ó gbòòsì ọlọ́wọ́ wa ní gbogbo nǹkan ni ẹ máa jẹ òun àmọ́ àfi bí èso yìí nìkan tó kẹ́yọ̀ kan jẹ̀mọ́ gbogbo ọ̀rọ̀ fúrúkì tó wà ní ẹ̀mí ẹ máa jẹ òun àfi ẹgbẹ̀rún kan mọ̀ ní mẹ́rin mẹ́ta bí ẹgbẹ̀rún ẹ̀rọ mọ̀ ní mẹ́rin gbogbo ìjẹ́ ẹ̀ràn kan jẹ́ àràbò tẹ́ràn kan jẹ́ àràbò lórí ayé yìí gbogbo ẹranjọ́ náà kí ni jama gbogbo nǹkan múmújọ́ náà kí ni jama gbogbo nǹkan wíwọ̀njọ́ náà kí ni jama gbogbo onígbéjọ́ náà kí ni jama gbogbo dágbàrá bá kọjọ́ náà kí ni jama a máa wà látẹ́kọ̀ọ́ bá ṣẹ̀rí ìyà yìí ibi ọmọ ànábì adámọ̀ ibi àti jogún kan kú kan yìí àjogún ẹ̀yìn lárúbáwá padà wá sọ́dọ̀ mi lárúbáwá ní alìmọ̀nùnúrù mọ̀rùbù alìmọ̀nùnúrù mọ̀rùbù yorùbá náà sì sọ owó lórí ẹ̀ yorùbá ní ẹnjí wuni onígíní onípani ẹnjí ó sì pani onígíní tí lárúbáwá ní pé ẹnjí ní kọ́ máa nẹ́bí ajá mọ̀ bẹ́ẹ̀ òun náà ní wọ́n wù ìjọba ní kó máa dẹ́bí adágún ọmọ ìdí bẹ́ẹ̀ ó ní kí ni ibi ṣètá ni wọ́n gbà wọlé wọn. ó wá gba ara ìyá wa àwa ó wá gba bẹ̀ wọlé. ọlọ́run nígbà aṣọ bẹ́ẹ̀ fún ádámọ̀ fáwọ́síwáṣà láwù má ṣe ìtọ́ فوسوس لهما الشيطان ليبدي لهما tí bí máa ń ṣe ẹ̀sẹ̀ lẹ́sọ̀ọ́ fún yàrá yìí tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní wáṣíwáṣá ibẹ̀ onígbòdùgbàgbò òdodo bá tètè fura torí àsìkò ti lọ ní ìṣẹ́jú mẹ́wàá lókù kí n tètè máa pa àwọn ọ̀rọ̀ kan papọ̀ sẹ́ni bí wáṣíwáṣá ní ṣe ìdánwò kọ̀ọ̀kan gbà arọ ọ̀nà tí bí máa ń ṣe ẹ̀ṣọ́ ẹ̀sẹ̀ lẹ́sọ̀ọ́ nù ṣé wá rí ẹni tí ó wà wá gbọ́dọ̀ ọ̀nà àbáyọ̀dẹ́ wá béèrè kébò láti lè rí ní gbọ́pù omi ká máa dáwọn ẹ̀jẹ̀ ńlá ẹ̀jẹ̀ ńlá ó ní pé tí wá tí wá tà bá kọ́kọ́ dé ìwọ́n náà kọ́kọ́ tápù rẹ̀ pẹ̀lú tàbí ọmọ ìyọ̀mí tápù rẹ̀ wá tí wá tà ní ọmọ wá kí ni wá tí wá tà ní pé kí ni ó kò wá sí òyí òyí rẹ̀ lẹ́nu bá rí àwọn tí wọn máa ń mú ìjọ tí yóò bá kọ́kọ́ ṣe ṣẹ́ yóò bá ṣe lójú pa ọkọ́ ṣe tó fẹ́ máa bọ́yàwó yàwó sọ ẹ̀mí yóò sọ pé tí yóò wà gbà ọmọ ìwọ̀n gbà sọ̀rọ̀ ní káàkù báyìí ọmọ ìyẹn kà wọ́n bẹ̀ tọkọ̀ ìbá ka mú mọ́ kò rẹ̀ kọ́ délé wáṣíwáṣà ló ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ jọmọ́ lára ọ̀gbọ̀n tó tóbi tí ṣe ìtọ́nù mọ́ gbà mí ṣẹ́rí tí wáṣíwáṣà yìí ẹ̀mí ṣe ìtọ́nù yóò máa sọ fún wọn pé ṣé kò sí nǹkan se kò ní tí ó tẹ̀lẹ̀ ṣe kí ni ṣé nǹkan náà wá gbé kí ní kan sínú ara wa a ń pè ní àlùwájẹ́ òbí ní kí mo gbẹ́jọ̀ mọ́ ìní ìká pè ní àlùwájẹ́ ìmọ́ ní ó mọ́nítọ̀ ní ọlọ́run wá ní ara wa báyìí ọlọ́mọdé ọmọ sí amẹ́sì bá ní òní lè kò ní gbò owó mọ̀ ṣiṣẹ́ owó mọ̀ ṣiṣẹ́ tí bá wá ṣiṣẹ́ lọ tí wá ní òdí ní tó náà ń pọ̀ padà tó ń pọ̀ padà ó wá kú sí wọn náà bẹ́ẹ̀ lọ́ra rẹ lọ́wọ́ bó lọ́ sí ọ̀rọ̀ rẹ lọ́wọ́ omi ní البر حسن الخلق والمثل ما حاك في صدري وكرهت أن يطلع عليه صلى ṣúṣú olùkọlù kí dáadáa ìwà dáadáa náà dáadáa ní dáadáa lọ dáadáa ẹ̀mí ìrò ní pé méjì ìṣẹ́ dáadáa ó ní àwọn wà ní ìsúnú tọrẹ́sẹ̀ ó ní pé yóò kọ́kọ́ tó wá rúun kí ní kò ní ọmọ ṣe kó dàbí tí ó rú yẹ́wúyẹ́ dé wàkàrí ìdá ẹ̀yẹ tàbí á àléyìn náà ọmọ kó ìrà pé bọ́ọ̀ ti rú lẹ́bí yìí jẹ́nì kankan mọ́mọ́ bọ́ rú lẹ́bí débi

ọlọ́dá kún ti àbáwọn tí ó rí bàbá wa Adam àríṣọ́lá fún ìsọ́lá ànábì ọlọ́run Adam àríṣọ́lá fún ìsọ́lá nígbà ọ̀rọ̀ tí lẹ́nu tó dé èso tọ́lọ̀ ní wọ́n mọ̀ jẹ́ ṣùgbọ́nìwà para àwọn ìyá wa wọlé ọ̀nà tó dúró tẹ́ pé ìgbó wá wá sí wá sàtán ó wá ti pé ṣe ìtọ́rùn wa wọlé yányá àmọ́ morúgbà ara àyà wa lára ọ̀nà tí ṣe ìtọ́rùn wọn fi ń ṣe nǹkan lẹ́sọ̀ọ́ fún èèyàn tó jẹ́ ẹ̀jẹ̀ omi púpọ̀ tó lè wá ah, ọlọ́mọdé àṣàgbá kò látàrí obìnrin wà nínú ẹ tó lè yára múyán kọ̀ mí ìtì ẹ̀ṣẹ̀ obìnrin ẹ̀rí àtọ̀ṣẹ̀ṣẹ̀ ìdìnnà ẹ̀ṣẹ̀ míì náà tọ́lọ́wọ̀ bá ní kẹ́sìn oúnjẹ ìyàwó rẹ̀ dáadáa tí ìyàwó rẹ̀ bá darí ẹ̀ míì tọ́ọ̀bì lọ tọ́ọ̀bì bọ̀ ọ̀rọ̀ rí mọ́ àwọn aráníkódé dé ń gbèsè látara ni ni wa ya wa ṣètọ́nù tó wá ń sọ wà kọ́lá máa nà á kù máa rọ̀ gbogbo máa anáàrí ní ṣájárọ̀ ilá àjàkú náà mọ́làká ní ibẹ̀ náà ni àfáyà tó tẹ̀lé náà ní Àdáhá

in tó ṣe bí ẹgbẹ́ ti ní pé kò gẹ́gẹ́ ìmẹ́jẹ́jì ó ti mà lẹ́ta ìtí bá yíjà sínú ẹ̀dà kò dé àwà lọ́lọ́ ṣe kìí ta ádámọ̀ ní ẹ̀dà rẹ̀ ló dá àbọ́lọ̀ wá ti jẹ́ dimọ́ ní lọ́lọ́ jẹ́ màláíkà káwà ní kò gẹ́gẹ́ lómi náà tún bí màláíkà ṣètánì sí ìṣọwọ́ ọ̀rọ̀ mú ádámọ̀ wà láì bàbá wá sí ìkọjọ́ náà ó gọ ọ̀rọ̀ mú gbàá ó ní àpòfẹ́kẹ́ ah, bí màláìkà ni àwọn tí ò bá jẹ́ tó torí màláìkà tẹ́ríkẹ̀ bá jẹ́ láti tẹ́ ìṣò ẹ̀sùn fún mọ́ ọgbà ikú ni àmọ́ tó ní kẹ́ lè kú láìpẹ́ ọjọ́ torí ẹ̀lẹ́ ẹgbọ́n máa nẹ́bẹ̀ adámọ̀ náà torí ẹ̀tọ́ ní bá àfẹ́ kú ẹ̀mọ́ yìí bá ìdílé torí bá àfẹ́ kú à ń tẹ́bọ́ torí bá àfẹ́ kú à ń jayè torí bá àfẹ́ à ń ta tẹ́tẹ́ torí bá àbẹ́kú àjòkó owó torí bá àbẹ́kú kó sí dáàmọ́ sí mọ́ a ń gbogbo èdè àjẹ ìbá gbogbo nǹkan làwá ń ṣe lọ́kọ́ kí ni àbẹ́kú ni àbẹ́bíyà àbẹ́gánà àbẹ́dìbá àbẹ́dàwùlá ìlà ìlànà وقاتمهما إني لكما من الناصحين وقاتمهما إني لكما من الناصحين Ọdí ilé ìṣòlọ́ ọ̀rin ní tèmi ẹ̀wù ń gbà ti dání kọ̀dẹ́ mọ̀ lọ́dọ́. Tó jẹ́ kó pẹ ọlọ́run lẹ́lẹ́tàn, ó pẹ ọlọ́run lẹ́lẹ́gàn, ó pẹ ọlọ́run ló ní kí ìdámá Ádámà àti Àwá. Ó wá ní àwọn ohun tó ń oníwàásí òdodo èmi jẹ́ fún yín èmi fẹ́ràn yín ni o èmi fẹ́ dáadáa fún yín ni o ọmọ ìyá mi àwọn tíìtì títí ìjọ́rùn ún òtún bàbá wa lójú òun náà ní ṣe ìbẹ̀rù mi òun ló bí ilé kan tó jáde lọ sọ́ọ̀fì ìtàlẹ̀ àgbéyẹ̀wò ṣèǹtà ní òpera rẹ̀ fún òun kẹ́kẹ́ kan wá sórí yìí ẹ̀wọ̀n kan tó pera rẹ̀ kí ló pera rẹ̀ níwà sí òdodo ẹ lọ wo àwọn ẹ̀jẹ̀ táwọn èèyàn ń dá lẹ́yìn tí wọ́n pè lórí burúkú wọn àwọn tí wọ́n ń pa gbó kí náà ń pe gbó nìbú ẹ̀dá. tọ́ àwọn onírìbá kí làwọn sọ bí cooperative láti fi cooperative pa cooperative papọ̀ ní. oníbìnà kí làwọn gbéra wọn oníbìjú ní tọ́lọ́dì ní àwọn ìfijú ara wa àbá àti mú kí lòun pé máa wọ́n ìhàyà sí omi dáa bí mọ́ ń tẹ̀lé dáadáa la ilaha illallah inni lakuma nínú ìgbà sọ Bíṣẹ̀ tàbí tí wọ́n ṣe ní iná lò ẹṣẹ́ kò ní Àwọn ọmọ yàwó yàwó tó kó olówó tí ló pẹ́ra wọn nìjú. Aláwọn ṣàṣẹ́ àti yahoo jọ kan yahoo wa yahoo a máa ti dáwọn ń fi yahoo ṣe ilé ẹ̀kan pè ń gbájú ẹ̀ ọmọ ń jalè ẹwà sọ pé ìfẹ́wọ́ ẹ̀rọ kí ní burúkú ẹ̀mọ́ fẹ́ wà ìmọ̀ fẹ́wọ́ nù tí ẹ̀ka burúkú ẹ̀mọ́ fẹ́wọ́ èyí jalè wá ní fẹ́wọ́ jẹ́ ó fẹ́wọ́ báyìí kó tó mú ni ó lè ń jólè ẹwà pẹ̀lú kí ni adápẹ́ tó ẹgbẹ́ pé ó lè ẹwà ń dápẹ́ ẹgbẹ́ ní ọlẹ́ ó lè lè yàn ẹwà ń pè rọ́lẹ́ ṣètáyì ló bẹ̀rẹ̀ rẹ̀ jọ náà fíìtì ní yóò máa ti ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣọ́ yóò máa bá wa wá ó kọ fún ó kọ́ òun ní kálukú ó máa wò ó máa wò ó máa wò àwọn ọmọ yahoo tó wá ti rí ibi tí kò ti rí yẹn gbádáadáa agbọ́n kò ti àráyè àbí àbúrò àráyè náà àrẹ́bùrọ̀ nígbàtẹ́yìn ìsọmọ yahoo ọlọ́wọ̀ ní jẹ́ ìsọmọ yahoo la hawla wala quwwata illa billah ẹni mú bó ẹni jẹga ọlọ́pọ̀ta sànú wa o ẹni kí ọmọ náà mọ́lẹ̀ tí ń bá àdùpọ̀ ẹni ṣọmọ ń ṣe kí ni jàmá ń gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n ti wá sọ orúkọ nù àwọn ọmọ táwọn ń pe yahoo àwọn náà wá lo àwọn tàbílọ́mọ́tì láàrin ara wọn ọgbọ̀n ṣe dàzú jẹ́ ó ti ẹgbẹ́ bá ti rí gbá tí gbígbà ẹ̀ ti wá confam wó ló ti ó ti jẹ́ ẹ ó ti jẹ́ ó ní kó ti ó ti rí bẹ́ẹ̀ ó ti drop ẹṣẹ́ wà ẹ̀hẹ́n àrẹ̀súnù náà àrẹ̀súnù wà wárẹ̀ wí ó ti drop ẹ̀wọ̀n pé àbájẹ́wà mọ́ ọ̀sẹ́ á ní mọ́ wà sí ni wọ́n ìlú ìlànà ìgbẹ̀kọ̀ tó àwọn tí ní ònìyàn yóò mọ̀ gbọ́

ẹ ògbó sí dákọ́ ní wúrà o má ní pé ó kọ kí ní gàmẹ́ pé má jẹ́ kó kọ tí wọ́n bá ń pè é mẹ́jọ tán o rìbá ní sí ayé òpè rìbá má oríṣiríṣi ókọ náà wọ́n fún oríṣiríṣi ókọ oríṣiríṣi ẹlápó kọfẹ́tìbù ẹnìkan ẹgbàwọ̀ ẹnìkan bèèrè bèèrè kan lọ́wọ́ bèèrè nìkéjọba Nàìjíríà ó láìpé ìrántí kọ́ntì ní ìdájọ́ àwọn àdìsílẹ̀ ìwọ̀n ṣẹlẹ̀ ní kọ́ńtì àwọn òkú kíni ìsìlámù sọ pa ẹ̀ ẹ máa wò náà ní bá yá inú tí wọ́n ń dọ́dọ̀ bá ti fẹ́ gbà padà ẹ fún mi ní nǹkan báyìí kí ni yóò jọmọ́ ó ti fi ìgbà tí kò kílẹ̀ wà àwọn àni ìtàwọn wa mọ̀ ní ṣùgbọ́n tó bá ti wáyé ara wọn lówó wọ́n lè yá five hundred thousand èyí wọn wà lóko ó lè jókòó pẹ́lápù tí bá ti wá yá ọ ní five hundred thousand ó kó pẹ́lápù rẹ̀ ọ́ ti kalẹ̀ ọ́ fi dógò yìí mo kàn tó pinnu wọ́n fi pèkà wọ́n fi pèkà ní. níjọ́ tó ọba dáwó rẹ̀ padà ìwọ náà ọ̀ gba oko rẹ̀ ká ní bó ti ọ̀la rí ni a ah, ìmúdógó nìkan ìbọn kó owó rẹ̀ lọ. àwọn tí wọ́n fi sọ̀rọ̀ wa oko tó wá gbà kan náà fi dógó gbogbo orúkọ ìdí máa ń jáde lóko gbogbo èso tí máa ń jáde lóko ẹni ó yá lówó òun yóò máa wá lọ rí ta. ojú ọmọ gbowó rẹ̀ tọ̀ tí yóò bá wá rówó padà yóò wá gbowó yóò wá gbogbo gbogbo èrè kó tẹ́lẹ̀ yóò ti ìpé náà ní jọmọ́ ó dógò náà wá ódógò òdògò ódógò kalẹ̀ làwọn wá bí ń pè nígbà mú pọ̀ báyìí wọ́n kọ́ gbọ́mọ́ rẹ̀ ah, ẹtú kì ní ìsàlàyé náà ìfẹ́ ìsàlàyé mú ní àá ah, àgbákò ìbá rèé àgbákò kí la pé àgbákò ìbá gbogbo táwa ti lé nìkan dídé inú rẹ̀ bàbá yáwọn lówó ní báńkì wọ́n wà ní èlé kí lọ́n pèlè nílẹ̀ interest ẹ̀rákùn interest inú èbó ó tẹ̀ ìdọ́gbù interest inú èbó la hawla wala quwwata lèmi àti tí kí ní kan bá ti délé ní no mátà owó kọta kódà ká pè ní àṣùgbọ́nà lọ lákòólé wáyé ẹ̀ ní kòròdúwáyà yìí ìkòròdúwáyà yìí ní téèyàn bá fẹ́ jáde sẹ́yìn takala bá kọjá ságbó ká tó dé ìkòròdúwáyà nàbà ò ṣe ẹ̀tọ́ ọ̀nà kan wà tá a máa ń yà báyìí tí àti ìrànlọ́jáde sí nẹ́pà àti kíló pẹ̀ wájú mẹ́rún tí àpọ́ ọ̀nà yẹn ní ọ̀nà bẹ́ẹ̀sì ọ̀nà yẹn tí bá lọ sí èjìlá ìjẹ́ pé yóò lọ jáde síbi ẹ̀yí bí a ó ní ọ̀nà yẹn mọ́sálásí àǹsárù dín nìkan ó wà báyìí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àǹsárù dín ilé kan bẹ́ẹ̀ ilé tẹ́tẹ́ nìkan o ẹ̀jẹ̀ mú kọ́ lọ́gbìn jẹ́ mú kọ́ rẹ̀ láti wà lóòrọ̀ yìí

àwọn mùsùlùmí àdúgbò ìwọ̀n lè sùn ẹni yìí ní ìrọ̀sá mọ̀ ní ìbúdá wà ibi àdúgbò ayé kan nínú rẹ̀ ìgbàfẹ́gbẹ̀ yóò pàwọ́ sí wọn lọ́sọ̀pọ̀ bàbá mi ẹjọ́ kùjọ mọ́ ẹsẹ̀ ìjà sọ́ra bẹ́ẹ̀ ṣẹ̀wárí béèyàn bá wá fàyè rẹ̀ ṣẹ lọ́rùn ee olùwà òkà mọ́ ọjà ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bí ẹ̀sẹ̀ ẹ̀ bá jẹ́ yọ fún gbogbo ẹ̀sẹ̀ ló dàpọ̀ lórí bí ẹ̀ bá tú wá àmọ́ sẹ́rí èèyàn tún bá ní ọlọ́run sì foríjì ọ̀nì àmọ́ ojú ẹ̀sẹ̀ ojú àpá rẹ̀ ò lè dàbí ìlú ara ẹ máa wo ànábì wa Adam tó lọ́dà lọ́dà adájọ́ adam àsìkò gbàwá náà ló ti pọ̀ lẹ̀ àìgbé ní kankan àwọn arìnrìn ní ìṣètè dé ẹmọ́ bínú ẹ̀mí náà kọ́ àsìkò ní adájọ́ adam àìgbé lásìkò ṣe àti èso ló jẹun ó padà dá wàhálà lẹ̀ sí lọ́rùn ó dá wàhálà lẹ̀ sí lọ́rùn tó ló di pé ó kù bí ó ti lójú orí ọlọ́run lọ́rọ̀ padà á lùwọ̀ náà jáde kó dá àlùjẹ́ náà ìgbàwọlé adámà náà jáde okùnrin òtù abẹ́ lọ kò tún wá mọ bí ó ti bẹ́ ọlọ́run ló tún wá kọ yíò ní bẹ́ndì ayà pé fátàlá kọ́ ádámù ní gba kéwù kan lẹ́nu ọlọ́run kéwù yẹn nìgbà ká ké ọlọ́run wá kewu kí sì ní kéwù náà ó náà لتقولن قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن Àwọn ni Ádámà wa la kọ́ gbọ́dọ̀ tó wá wí náà ní pé rọ́bà náà olúwa mi ooo. ajẹ́ mi àti ìṣàbò síbẹ̀ ní ara wa ilẹ̀ ọlọ́run tó ọ̀bá ń forí jì wá kọ́ tó wá ṣàánú wa ah, bàbá pàdàdé nínú ẹni òpò ọlọ́ta foríjì ọ àmọ́ ọ ni ò tán ọ ni kò jẹ́ kí ni àìtán àìtán òun ló fa tó bá ti jọ gbìyànjẹ́ ìkìyàmọ̀ tí oòrùn bá tẹ́ sí wa ní dédé àtàrí tó rùn ní lágbára tó jú ẹ̀ tí a bá ti dá àkọ́kọ́ lọ bá ti pé ti bá dámọ̀ bàbá wa tó bí gbogbo wa èyí dáadámọ̀ ò bá fi láyà àti lọ rẹ̀ bọ́lọ̀ tó ní pé ìbínú tọ́lọ̀ wọn bá bí jọ́nà kò bírú ẹ̀ ní kò sì ní bírú ẹ̀ lẹ́yìn jọ́nà ìbínú tí wá ti bẹ́ẹ̀ nìkan kò lè wojú Ọlọ́run àbẹ́ni tí ò bá lẹ́sẹ̀ ńlá lọ́rùn Adábọ̀ wa ní ààbínú ah, mi kọ́ yóò bẹ́ ṣe mi tọ́lọ̀ ní mọ́tí òòrùn tí mo ṣe kí ní ṣíwà pọ́ sí lápòrí sí àbúrò lápòrí. Ló jẹ́ sí èyàn ara forí sí ń di ẹ̀jẹ̀ kò túmọ̀ sí pẹ́ndì ìlú wá ẹ̀jẹ̀ dání. Kò tọ́jọ́

tí mo máa ń jẹ́ wọn tó yìí náà wà á nà àzáàbí jẹ́mi ọlọ́run bá fọwọ́ yàbàyàn wọ́n nà àzáàbù àlè ìyá ẹlẹ́tẹ̀ ilé òníyà mi ọlọ́dàkùn wọ́n fi àjẹ́ wá ọlọ́dàkùn wọ́n fi àjẹ́ wá wọ́n so gbogbo ibi tó yẹ ká wọ́nu májẹ̀mú wo ló dàbúríjì májẹ̀mú wo ló tèjúbá ìyá tó bá di lọ́jọ́ nínú ọjọ́ rí ọlọ́mọta àṣírà lórí ìlú هذا وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Thank you ẹgbẹ́ kí a ṣe sọ́ọ̀fẹ́ ìfá kí a ṣe ní lẹ́sẹ̀rẹ̀ àwọn. Ọlọ́run máa pẹ̀lú ààrẹ ìyàtọ̀ lórí ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ìgbà. Ààrẹ ìyàtọ̀ lórí ẹgbẹ́ ìgbà.